ọlọ́run olùgbàlà alágbára àṣàyàn ọ̀rọ̀ láti inú ìwé lúùkù nínú májẹ̀mú titun bíbélì tí ó fún wa ní ìjẹ́rìí bí jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa àti bí ó ti jáde kúrò nínú isà òkú ní ààyè lẹ́yìn tí ó ti ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀ àti ikú láti mú ìgbàlà ọlọ́run wá fún wa. Fún ẹsẹ̀ kejìdínlógún àti ìkọkàndínlógún ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́ láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́ láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. Lúùkù orí kẹta ẹsẹ̀ kejì títí dé ìkẹfà nígbà náà ni ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ Jóhánù ọmọ Zakaria wá ní ìjù ó sì wá sí gbogbo ilẹ̀ ìhà Jọ́dánì ó ń wàásù baptizimu ìrònúpìwàdà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ bí a ti kọ́ nínú ìwé àwọn wòlíì Aísáyà pé ohùn ẹni tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ mú ipa ọ̀nà rẹ̀ tọ́ gbogbo ọ̀gbun lè a ó kún gbogbo òkè ńlá àti òkè kékeré lè a ó tẹ́bẹ̀rẹ̀ wíwọ́ lè a ó ṣe ní títọ́ àti ọ̀nà pálapàla lè a ó sọ di kíkúná gbogbo ènìyàn ni yóò sì rí ìgbàlà ọlọ́run. ẹsẹ̀ kẹẹ̀dógún àti ìkẹrìndínlógún bí àwọn ènìyàn sì ti ń retí tí gbogbo wọn sì ń rò nínú ara wọn nítorí Jòhánù bí òun ni Kristi bí òun kọ́ Jòhánù sì dáhùn ó sì wí fún wọn fún gbogbo wọn pé lóòótọ́ li èmi ń fi omi baptisi yín ṣùgbọ́n ẹni tí ó lágbára jù mí lọ ń bọ̀ okùn bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó tú òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín ẹsẹ̀ kọkànlélógún àti ìkejìlélógún nígbà tí a sì baptisi àwọn ènìyàn gbogbo tán ó sì ṣe a baptisi Jésù pẹ̀lú bí ó ti ń gbàdúrà ọ̀run sì ṣí sílẹ̀ ẹ̀mí mímọ́ sì sọ̀kalẹ̀ sí orí rẹ̀ ní àwọ̀ àdàbà ohùn kan sì tọ ọ̀run wá tí ó wí pé ìwọ ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. ẹsẹ̀ kẹtàlélógún jésù tìkára rẹ̀ tó bí ẹni ìwọ̀n ọgbọ̀n ọdún ìwé lúùkù orí kẹrin ẹsẹ̀ kìíní títí dé ìkọkànlélógún jésù sì kún fún ẹ̀mí mímọ́ ó padà di jọ́dánì wá ó sì ti ọwọ́ ẹ̀mí darí rẹ̀ sí ìjù ogójì ọjọ́ li a fi dán an wò lọ́wọ́ èṣù kò sí ohunkóhun lí ọjọ́ wọn nì nígbà tí wọ́n sì parí lẹ́yìn náà li ebi wá ń pa èṣù sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run pàṣẹ fún òkúta yìí kí ó di àkàrà jésù sì dáhùn wí fún un pé a ti kọ ìwé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ ọlọ́run èṣù sì mú un re orí òkè gíga ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé hàn án ní ìṣẹ́jú kan èṣù sì wí fún un pé ìwọ lé èmi ó fi gbogbo agbára yìí àti ògo wọn fún nítorí asá ti fi fún mi ẹnikẹ́ni tí ó bá sì wù mí èmi ò fi fún ǹjẹ́ bí ìwọ bá foríbalẹ̀ fún mi gbogbo rẹ̀ ni yóò jẹ́ tirẹ̀ jésù sì dáhùn ó wí fún un pé kúrò lẹ́yìn mi sátánì nítorí tí akọ̀wé rẹ̀ pé ìwọ foríbalẹ̀ fún olúwa ọlọ́run rẹ òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó sì máa sìn ó sì mú un lọ sí jerúsálẹ́mù ó sì gbé e lé ṣóńṣó tẹ́ḿpìlì ó sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run bẹ́ sílẹ̀ fún ara rẹ láti ìhín lọ àṣà ti kọ ìwé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti máa ṣe ìtọ́jú rẹ àti pé lé ọwọ́ wọn ni wọn ò gbé ọ sókè kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta Jésù sì dáhùn ó fún un pé a sọ pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò nígbà tí Èṣù sì parí ìdánwò náà gbogbo ó fi sílẹ̀ lọ sí lọ kan jésù sì fi agbára ẹ̀mí padà wá sí gálílì òkìkí rẹ̀ sì kàn kalẹ̀ ní gbogbo agbègbè tí ó yíká ó sì ń kọ́ni nínú sínágọ́gù wọn ó yìn ín lógo láti ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn wá ó sì wá sí násárẹ́tì níbi tí agbé ti tọ́ ọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí ó sì wọ inú sínágọ́gù lọ ní ọjọ́ ìsinmi ó sì dìde láti ka ìwé a sì fi ìwé wòlíì àìsáyà fún un nígbà tí ó sì ṣí ìwé náà ó rí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí a fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́ láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́ láti kéde ọdún ìtẹ́wọ́gbà olúwa ó sì pa ìwé náà dé ó tún fi fún ìránṣẹ́ ó sì jókòó gbogbo àwọn tí ó ń bẹ nínú sínágọ́gù sì tẹjúmọ́ ó sì bẹ̀rẹ̀ sí wí fún wọn pé lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ilé etí yín lúùkù orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún títí dé ìkẹrìndínlọ́gbọ̀n ó sì ṣe ní ọjọ́ kan bí ó sì ti ń kọ́ni àwọn Farisí àti àwọn amòfin jókòó ní ìhà ibẹ̀ àwọn tí ó ti ìlú Gálílì gbogbo àti Jùdíà àti Jerúsálẹ́mù wá agbára Olúwa sì ń bẹ láti mú wọn lára dá ṣáà sì kíyèsí àwọn ọkùnrin kan gbé ọkùnrin kan tí ó lẹ́gbà wá lórí àkéte wọ́n ń wá ọ̀nà àti gbé e wọlé àti láti tẹ̀ síwájú rẹ̀ nígbà tí wọn kò sì rí ọ̀nà tí wọn ìbá fi gbé e wọlé nítorí ìjọ ènìyàn wọ́n gun òkè àjà ilé lọ wọ́n sọ̀kalẹ̀ sí àlàfo àjà tí òun ti àkéte rẹ̀ láàrin níwájú Jésù nígbà tí ó sì rí ìgbàgbọ́ wọn ó wí fún un pé ọkùnrin yìí a dá rí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ àwọn akọ̀wé àti àwọn Farisí bẹ̀rẹ̀ sí í wípé ta li eléyìí tí ó ń sọ ọ̀rọ̀ òdì ta li ó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo ṣùgbọ́n nígbà tí jésù mọ ìrò inú wọn ó dáhùn ó wí fún wọn pé kí lè ẹ̀yin ń rò nínú ọkàn yín èwo li ó yá jù láti wí pé a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde kí ìwọ kí ó sì máa rìn ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni ó wí fún ẹlẹ́gbà náà pé mo wí fún ọ dìde gbé àkéte rẹ kí o sì lọ sí ilé rẹ̀ ó sì dìde lọ́gán níwájú wọn ó gbé ohun tí ó dùbúlẹ̀ lé ó sì lọ sí ilé rẹ̀ ó yin ọlọ́run lógo ẹnu sì ya gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo ẹ̀rù sì bà wọ́n wọ́n wí pé àwa rí ohun àbàmì lónìí lúùkù orí kẹfà ẹsẹ̀ kejìlá títí dé ìkọkàndínlógún ó sì ṣe ní ọjọ́ wọn nì ó lọ sí orí òkè lọ gbàdúrà ó sì wí fi gbogbo òru náà gbàdúrà sí ọlọ́run nígbà tí ilẹ̀ sì mọ́ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú wọn lé ó sì yan méjìlá tí ó sọ ní àpọ́stélì símónì ẹni tí ó sọ ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ jákọ́bù àti johanu Filipi àti bartolomew matthew àti tọ́mọ̀sì jákọ́bù ọmọ alfeu àti Simoni tí a ń pè ní sélótè àti júdà arákùnrin jákọ́bù àti júdásì iskariotu tí í ṣe oníkúpani ó sì bá wọn sọ̀kalẹ̀ ó sì dúró ní pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ìjọ ènìyàn láti gbogbo judea àti jerusalemu àti agbègbè tírè òun sídónì tí wọ́n wá láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba dídá ara kúrò nínú àrùn wọn àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́ a sì mú wọn lára dá gbogbo ìjọ ènìyàn a sì ń fẹ́ fi ọwọ́ kàn wọ́n nítorí tí àṣẹ ń jáde lára rẹ̀ ó sì mú gbogbo wọn lára dá. orí kẹjọ ẹsẹ̀ kẹrin títí dé ìkẹẹ̀dógún.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 ẹ̀gún sì bá rú sókè ó sì fún un pa òmíràn sì bọ́ sí ilẹ̀ rere ó sì rú sókè ó sì so èso ọ̀rọ̀ ọ̀run nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí tán ó nahùn wípé ẹni tí ó bá lé etí láti fi gbọ́ kí ó gbọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé kí ni a lè mọ òwe yìí sí ó sì wí fún wọn pé ẹ̀yin líya fífún láti mọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ìjọba ọlọ́run ṣùgbọ́n fún àwọn mìíràn ló wípé ní rírí kí wọn kí ó máa lè rí àti ní gbígbọ́ kí ó lè má yé wọn ǹjẹ́ òwe náà lé èyí ìrúgbìn lé ọ̀rọ̀ ọlọ́run àwọn ti ẹ̀bá ọ̀nà lé àwọn tí ó gbọ́ nígbà náà ni èṣù wá ó sì mú ọ̀rọ̀ náà kúrò lé ọkàn wọn kí wọn kí ó má bàa gbàgbọ́ kí a má ṣe gbà wọ́n là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 wọ́n sì ṣíkọ̀ lọ bí wọ́n sì ti ń lọ ó sùn ìjì ńlá sì dé ó ń fẹ́ lé ojú adágún wọ́n sì kún fún omi wọ́n sì wà nínú ewu wọ́n sì tọ̀ ọ́ wá wọ́n sì jí i wípé olùkọ́ni olùkọ́ni àwa gbé nígbà náà lé ó dìde ó sì bá ẹ̀fúfù òun rírú omi wí wọ́n sì dá ìdákẹ́rọ́rọ́ sì dé ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dà bí ẹ̀rù ti ń ba gbogbo wọn tíhà tíhà sì ń ṣe wọ́n wọ́n ń bi ara wọn pé irú ọkùnrin kí lèyí nítorí ó bá ẹ̀fúùfù òun rírú omi wí wọ́n sì gbọ́ tirẹ̀. Lúùkù orí kẹsàn-án ẹsẹ̀ kejìdínlógún títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. ó sì ṣe nígbà tí ó kù òun nìkan ó ń gbàdúrà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wà lọ́dọ̀ rẹ̀ ó sì bi wọ́n wípé tálí àwọn ènìyàn ń fi èmi pè wọ́n sì dáhùn wípé Jòhánù Baptisti ṣùgbọ́n ẹlòmíràn ní Èlíjà ni. Elija ni àti àwọn ẹlòmíràn wípé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ lé ó jíǹde ó sì bi wọ́n pé ṣùgbọ́n ta li ẹ̀yin fi èmi pè pétérù sì dáhùn wípé kristi ti ọlọ́run ó sì kìlọ̀ fún wọn ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ ohun náà fún ẹnìkan ó sì wípé ọmọ ènìyàn kò lè ṣàìmájìyà ohun púpọ̀ a ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn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 àti ti bàbá rẹ̀ àti ti àwọn áńgẹ́lì mímọ́ ṣùgbọ́n èmi wí fún yín nítòótọ́ ẹlòmíràn dúró níhìn yìí tí kì yóò rí ikú títí wọn ò fi rí ìjọba ọlọ́run ó sì ṣe bí ìwọ̀ ìjọ kẹjọ lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí ó mú pétérù àti johanu àti jákọ́bù ó sì gun orí òkè lọ láti gbàdúrà. bí ó sì ti ń gbàdúrà àwọn ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ sì fún láwú ó ń jó fòfo sí kíyèsí sí kíyèsí àwọn ọkùnrin méjì tí í ṣe Mósè òun Èlíjà wọ́n bá a sọ̀rọ̀ tí wọ́n fi ara hàn nínú ògo wọ́n sì ń sọ̀rọ̀ ikú rẹ̀ tí òun ṣe parí ní Jerúsálẹ́mù ṣùgbọ́n ojú Pétérù àti ti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wúwo fún oorun nígbà tí wọ́n sì tají wọ́n sì rí ògo rẹ̀ àti ti àwọn ọkùnrin méjèèjì tí ó bá dúró ó sì ṣe nígbà tí wọ́n kó wọ́n lọ kúrò lọ́dọ̀ rẹ̀ pétérù wí fún jésù pé olùkọ́ni ó dára fún wa kí a máa gbé níhìn jẹ́ kí àwa kí ó pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ìwọ ọ̀kan fún mósè àti ọ̀kan fún èlíjà kò mọ èyí tí ó ń wí bí ó ti ń sọ báyìí ìkúùkù kan wá ó ṣíji bò wọ́n ẹ̀rù sì bà wọ́n nígbà tí wọ́n wọ inú ìkúùkù lọ ohùn kan sì ti inú ìkúùkù wá ó ní èyí lé àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀ nígbà tí ohùn náà sì dákẹ́ jésù nìkan ṣoṣo lè rí wọ́n sì pa á mọ́ wọn kò sì sọ ohunkóhun tí wọ́n rí fún ẹnikẹ́ni ní ìjọ wọn ni.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 gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ayọ̀ yóò wálé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà jù lórí olóòótọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ tí kò ṣe àìní ìrònúpìwàdà. kejìdínlógún ẹsẹ̀ kọkànléníọgbọ̀n títí dé ẹsẹ̀ kẹrìnléníọgbọ̀n. nígbà náà li ó pe àwọn méjìlá sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé ṣáà wò ó àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù a ó sì mú ohun gbogbo ṣẹ tí a ti kọ láti ọwọ́ àwọn wòlíì wá nítorí ọmọ ènìyàn nítorí a ó fi lé àwọn kèfèrí lọ́wọ́ a ó sì fi ṣe ẹlẹ́yà a ó sì fi ṣe ẹ̀sín a ó sì tutọ́ sí i lára n ó sì nà á n ó sì pa á ní ọjọ́ kẹta yóò sì jíǹde ọ̀kan nínú wọn wí kò sì yé wọn ọ̀rọ̀ yìí sì pamọ́ fún wọn bẹ́ẹ̀ ni wọn kò sì mọ ohun tí à wí. kọkàndínlógún láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n títí dé ìkejìdínníàádọ́ta. ó sì ṣe nígbà tí ó súnmọ́ bethfeji òun bethany lí òkè tí à ń pè ní ólífì ó rán àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín nígbà tí ẹ̀yin bá ń wọ̀ ọ́ lọ ẹ̀yin ò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a sọ tí a so tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú u kí ẹ sì fà á wá bí ẹnikẹ́ni bá bi yín pé èéṣe tí ìyín fi ń tú u kí ẹ̀yin kí ó wí báyìí pé olúwa ní fi ṣe àwọn tí a rán sì mú ọ̀nà wọn pọ̀n wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti wí fún wọn bí wọ́n sì ti ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà àwọn olúwa rẹ̀ ń bi wọ́n pé èéṣe tí ẹ̀yin fi ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ yìí wọ́n sì wí pé olúwa ní í fi ṣe wọ́n sì fà á tọ jésù wá wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n sì gbé jésù ká ká bí ó sì ti ń lọ wọ́n tẹ aṣọ wọn sí ọ̀nà bí ó sì ti ń súnmọ́ etí ibẹ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè olífì gbogbo ìjọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí yọ̀ àti sì fi ohùn rárá yìn Ọlọ́run nítorí iṣẹ́ ńlá gbogbo tí wọ́n ti rí wípé olùbùkún ni ọba tí ó ń bọ̀ wá ní orúkọ Olúwa àlàáfíà lé ọ̀run àti ògo lókè ọ̀run àwọn kan nínú àwọn Farisí lí àwùjọ sì wí fún un pé olùkọ́ni bá àwọn ọmọ ẹ̀yìn rẹ wí ó sì dá wọn lóhùn ó wí fún wọn pé mo wí fún yín bí àwọn wọ̀nyí bá pe bá pa ẹnu wọn mọ́ àwọn òkúta yìí ò kígbe sókè. So nígbà tí ó sì súnmọ́ etílé ó ṣíjú wo ìlú náà ó sọkún sí i lórí ó ń wí pé ìbá ṣe pé ìwọ mọ̀ lónìí yìí àní ìwọ ohun tí í ṣe ti àlàáfíà rẹ ṣùgbọ́n nísinsìnyí wọ́n pamọ́ kúrò lé ojú rẹ nítorí ọjọ́ ń bọ̀ fún ọ tí àwọn ọ̀tá rẹ yóò wá yàrá ká ọ wọn ò sì yí ọ ká wọn ò sì ṣàgàtì ọ níhà gbogbo wọn ó sì wó ọ palẹ̀ bẹ́ẹ̀ rẹ àti àwọn ọmọ rẹ nínú rẹ wọn kì yóò sì fi òkúta kan sílẹ̀ lé orí wọn nítorí tí ìwọ kò mọ ọjọ́ ìbẹ̀wò rẹ ó sì wọnú tẹ́ḿpìlì lọ ó sì bẹ̀rẹ̀ sí í lé àwọn tí ń tà nínú rẹ̀ sóde ó sì wí fún wọn pé a ti kọ̀wé rẹ̀ pé ilé mi yóò jẹ́ ilé àdúrà ṣùgbọ́n ẹ̀yin ti sọ di ilé ìhòòlè ó sì ń kọ́ni lójoojúmọ́ ní tẹ́ḿpìlì ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn olórí àwọn ènìyàn ń wá ọ̀nà àti parun wọn kò sì rí bí wọn bá ti ṣe nítorí tí gbogbo ènìyàn ṣùmọ̀ láti gbọ́rọ̀ rẹ̀. ẹ yí kásẹ̀tì yìí padà sí ìdàkejì kí ẹ sì máa gbọ́ ọ. ẹsẹ̀ kínní títí dé ìkẹfà àjọ ọdún àìwúkàrà tí à ń pè ní àjọ ìrékọjásìkù fẹ́fẹ́ àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti ṣe pa nítorí wọ́n bẹ̀rù àwọn ènìyàn sátánì sì wọ inú júdásì tí à ń pè ní iskariotu ọ̀kan nínú àwọn méjìlá ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n ó lọ láti bá àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ mọ̀ mọ̀ ọ́ pọ̀ bí òun ìbá ti fi lé wọn lọ́wọ́ wọ́n sì yọ̀ wọ́n sì bá a dá májẹ̀mú àti fún un lé owó ó sì gbà á ó sì ń wá àkókò tí yóò wọ̀ láti fi lé wọn lọ́wọ́ láìsí ariwo ẹsẹ̀ kọkàndínlógójì títí dé ìkẹrìnléní àádọ́ta ó sì jáde ó lọ sí ibi iṣẹ́ rẹ̀ sí òkè ólífì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí ó wà níbẹ̀ ó wí fún wọn pé ẹ máa gbàdúrà kẹ́yìn kí ó má ṣe bọ́ sínú ìdẹ́wò ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìsọ̀kò kan ó sì kúnlẹ̀ ó sì ń gbàdúrà wípé bàbá bí ìwọ bá fẹ́ gba ago yìí lọ́wọ́ mi ṣùgbọ́n ìfẹ́ ti èmi kọ́ bí kò ṣe tìrẹ ni kí a ṣe áńgẹ́lì kan sì yọ sí i láti ọ̀run wá ó ń gbà á ní ìyànjú bí ó sì ti wà ní ìwàyà ìjà ó ń gbàdúrà sí kíkankíkan òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá ó ń kán sílẹ̀ nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà tí ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọ́n ń sùn fún ìbànújẹ́ ó sì wí fún wọn pé kílẹ̀ ẹ̀yin ń sùn sí ẹ dìde ẹ máa gbàdúrà kẹ́yìn kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò bí ó sì ti ń sọ lọ́wọ́ kíyèsí ọ̀pọ̀ ènìyàn àti ẹni tí à ń pè ní júdásì ọ̀kan nínú àwọn méjìlá ó ṣáájú wọn ó súnmọ́ jésù láti fi ẹnu kò ó lé ẹnu jésù sì wí fún un pé júdásì ìwọ fi ìfẹnukonu dá ọmọ ènìyàn dá ọmọ ènìyàn nígbà tí àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì rí bí yóò ti já sí wọ́n bi pé olúwa kí àwa kí ó fi idà sá wọn ọ̀kan nínú wọn sì fi idà ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ó sì gé etí ọ̀tún rẹ̀ sọnù ṣùgbọ́n jésù dáhùn ó wí pé ẹ jọ̀wọ́ rẹ̀ báyìí ná ó sì fi ọwọ́ tọ́ ọ lé etí ó sì wò ó sàn jésù sì wí fún àwọn olórí àlùfáà àti olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbààgbà tí wọ́n jáde tọ̀ wá pé ẹ̀yin ha jáde wá láti ẹ̀yin tí idà àti ọ̀gọ̀ bí ẹni tí ó ń lọ mú ọlọ́ṣà nígbà tí èmi wà pẹ̀lú yín lójoojúmọ́ ní tẹ́ḿpìlì ẹ̀yin kò nawọ́ mú mi ṣùgbọ́n àkókò tiyín le yìí àti agbára òkùnkùn wọ́n sì gbá a mú wọ́n sì fà á lọ wọ́n sì mú un wá sí ilé olórí àlùfáà. ẹsẹ̀ kẹtàléní ọgọ́ta títí dé ìkọkànléní àádọ́rin àwọn ọkùnrin tí wọ́n mú Jésù sì fi ṣe ẹlẹ́yà wọ́n lù ú nígbà tí wọ́n sì dì í lójú wọ́n lù ú níwájú wọ́n ń bi í pé sọ ta ni ó lù ọ́ àti nǹkan púpọ̀ mìíràn ni wọ́n ń fi ọ̀rọ̀ òdì sọ sí i nígbà tí ilẹ̀ sì mọ́ àwọn àgbà àwọn ènìyàn àti àwọn olórí àlùfáà àti akọ̀wé péjọ wọ́n sì fà á wá sí àjọ wọn wọ́n wí pé bí ìwọ bá ṣe Kristi náà sọ fún wa ó sì wí fún wọn pé bí mo bá wí fún yín ẹ̀yin kì yóò gbàgbọ́ bí mo bá sì bi yín léèrè pẹ̀lú ẹ̀yin kì yóò dá mi lóhùn bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jọ̀wọ́ mi lọ́wọ́ lọ. Lo ṣùgbọ́n láti ìsinsìnyí lọ ni ọmọ ènìyàn yóò jókòó lé ọwọ́ ọ̀tún agbára ọlọ́run gbogbo wọn sì wí pé ìwọ ha ṣe ọmọ ọlọ́run bí ó sì wí fún wọn pé ẹ̀yin wí pé èmi ni wọ́n sì wí pé kí ni àwa ń fẹ́ ẹlẹ́rìí mọ̀ sí àwa tìkára wa ṣáà ti gbọ́ lé ẹnu ara rẹ̀ luke orí kẹtàlélógún ẹsẹ̀ kínní títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n gbogbo ìjọ ènìyàn sì dìde wọ́n sì fà á lọ sí ọ̀dọ̀ pílátù wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi sùn wípé àwárí ọkùnrin yìí òun yí orílẹ̀-èdè wa lé ọkàn padà ó sì ń dá wọn lẹ́kun láti san owó òde fún késárì òun wípé òun tìkára òun ni kristi ọba Pílátù sì bí í léèrè wípé ìwọ ha lé ọba àwọn Júù ó sì dá a lóhùn wípé ìwọ wí Pílátù sì wí fún àwọn olórí àlùfáà àti fún ìjọ ènìyàn pé èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí wọ́n sì túbọ̀ tẹnu mọ́ ọ pé ó ń rú àwọn ènìyàn sókè ó ń kọ́ni ká gbogbo Jùdíà ó bẹ̀rẹ̀ láti Gálílì wá títí ó fi dé ìhìn yìí nígbà tí Pílátù gbọ́ orúkọ Gálílì ó béèrè bí ọkùnrin náà ṣe ará Galili nígbà tí ó sì mọ̀ pé ará ilẹ̀ Hẹ́rọ́dù ni ó rán sí Hẹ́rọ́dù ẹni tí òun tìkára rẹ̀ wà ní Jerúsálẹ́mù ní àkókò náà nígbà tí Hẹ́rọ́dù sì rí Jésù ó yọ̀ gidigidi nítorí tí ó ti ń fẹ́ rí i pẹ́ ó ṣáà ti ń gbọ́ ìhìn púpọ̀ nítorí rẹ̀ ó sì tàn mọ́ àti rí i kí iṣẹ́ ìyanu díẹ̀ kí ó ti ọwọ́ rẹ̀ ṣe ó sì béèrè ọ̀rọ̀ púpọ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò dá a lóhùn kan ṣoṣo àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé dúró wọ́n sì ń fi sùn gidigidi àti Hẹ́rọ́dù tí òun ti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n kẹ́gàn rẹ̀ wọ́n sì ń fi ṣẹ̀sín wọ́n wọ ọ́ lé aṣọ dáradára ó sì rán padà tọ̀ Pílátù lọ Pílátù òun Hẹ́rọ́dù di ọ̀rẹ́ ara wọn lé ọjọ́ náà nítorí látijọ́ ọ̀tá ara wọn ni wọ́n ń ṣe nígbà tí pílátù sì ti pe àwọn olórí àlùfáà àti àwọn olórí àti àwọn ènìyàn jọ ó sọ fún wọn wípé ẹ̀yin mú ọkùnrin yìí tọ̀ mí wá bí ẹni tí ó ń pa àwọn ènìyàn lé ọkàn dà sì kíyèsí èmi wádìí ẹjọ́ rẹ̀ níwájú yín èmi kò sì rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí ní gbogbo nǹkan wọ̀nyí tí ẹ̀yin sì fi sùn mí àti Hẹ́rọ́dù pẹ̀lú ó ṣàrán padà tọ̀ wá sì kíyèsí ohun kan tí ó yẹ sí ikú a kò ṣe láti ọwọ́ rẹ̀ wá ǹjẹ́ èmi ò ná èmi ò sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ ṣùgbọ́n kò lè ṣe àìdá ọ̀kan sílẹ̀ fún wọn nígbà àjọ ìrékọjá wọn kò sì kígbe lọ́wọ́ kan wípé mú ọkùnrin yìí kúrò kí o sì dá bárábà sílẹ̀ fún wa ẹni tí a sọ sínú túbú nítorí ọ̀tẹ̀ kan tí a ṣe ní ìlú àti nítorí ìpànìyàn Pílátù sì tún bá wọn sọ̀rọ̀ nítorí ó fẹ́ dá Jésù sílẹ̀ ṣùgbọ́n wọ́n kígbe wípé kàn án mọ́ àgbélébù kàn án mọ́ àgbélébù ó sì wí fún wọn lí ẹ̀rìn kẹta pé èéṣe èéṣe búburú kílí ọkùnrin yìí ṣe èmi kò rí ọ̀ràn ikú lára rẹ̀ nítorí náà èmi ò nà án èmi ò sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ wọ́n tilẹ̀ kiri mọ́ igbe ńlá wọ́n ń fẹ́ kí a kàn án mọ́ àgbélébù ohun tí wọ́n àti ti àwọn olórí àlùfáà borí tirẹ̀ Pílátù sì fi àṣẹ sí i pé kí ó rí bí wọ́n ti ń fẹ́ ó sì dá ẹni tí wọ́n ń fẹ́ sílẹ̀ fún wọn ẹni tí a torí ọ̀tẹ̀ àti ìpànìyàn san sínú túbú ṣùgbọ́n ó fi Jésù lé wọn lọ́wọ́ ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gọ́ta wọ́n sì fi àwọn méjèèjì lọ pẹ̀lú àwọn arúfin láti pa á pẹ̀lú rẹ̀ nígbàtí wọ́n sì dé ibi tí à ń pè ní agbárí níbẹ̀ ni wọ́n gbé kàn án mọ́ àgbélébùú àti àwọn arúfin náà ọ̀kan lé ọwọ́ ọ̀tún àti ọ̀kan lé ọwọ́ òsì Jésù sì wí pé bàbá dáríjì wọn nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe wọ́n sì pín aṣọ rẹ̀ láàrin ara wọn wọ́n di ìbò rẹ̀ àwọn ènìyàn sì dúró ń wòran àti àwọn ìjòyè pẹ̀lú wọn àwọn ń yọ̀ ṣùtì sí i wípé ó gba àwọn ẹlòmíràn là kí ó gba ara rẹ̀ là bí bá ṣe Kristi àyànfẹ́ Ọlọ́run àti àwọn ọmọ ogun pẹ̀lú ń fi ṣe ẹlẹ́yà wọ́n tọ̀ ọ́ wá wọ́n ń fi ọtí kíkan fún un wọ́n sì ń wípé bí ìwọ bá ṣe ọba àwọn Júù gba ara rẹ là wọ́n sì kọ̀wé àkọlé sí ìgbèrí rẹ̀ ní èdè gíríkì àti ti látìnì àti ti hébérù èyí li ọba àwọn Júù àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kọ́ ń fi ṣe ẹlẹ́yà wípé bí ìwọ bá ṣe Kristi gba ara rẹ àti àwa la ṣùgbọ́n èyí èkejì dáhùn ó ń bá a wípé ìwọ kò bẹ̀rù Ọlọ́run tí ìwọ bá tí ìwọ wà nínú ẹ̀bi kan náà ní tiwa wọ́n jàre nítorí èrè ohun tí a ṣe lè àwa jẹ ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan ó sì wí Jésù rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ jésù sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ lónìí ni ìwọ ó wà pẹ̀lú mi ní paradísè ó sì tú ó sì tó ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ òkùnkùn sì ṣúbo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án ọjọ́ oòrùn sì ṣú òkun aṣọ ìkélé tí tẹ́ḿpìlì sì ya lí àgbèdè méjì nígbà tí jésù kígbe lí ohùn rara ó ní bàbá lí ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé nígbà tí ó sì wí èyí tán ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ nígbà tí balógun ọ̀run rí ohun tí ó ṣe ó yin ọlọ́run lógo wípé dájúdájú olódodo ni ọkùnrin yìí gbogbo ìjọ ènìyàn tí ó péjọ sí ìran yìí nígbà tí wọ́n ń wo ohun tí ń ṣe wọ́n á lu ara wọn lé ọkàn àyà wọ́n sì padà àti gbogbo àwọn ojúlùmọ̀ rẹ̀ àti àwọn obìnrin tí ń tọ̀ ọ́ lẹ́yìn láti Gálílì wá wọ́n dúró lí òkè rẹ̀ wọ́n ń wo nǹkan wọ̀nyí sì kíyèsí ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ìgbìmọ̀ ènìyàn rere àti olóòótọ́ òun kò bá wọn lí òun ní ìmọ̀ àti ìṣe wọn ará aramatia ìlú àwọn júù kan ẹni tí òun pẹ̀lú ń retí ìjọba ọlọ́run ọkùnrin yìí tọ pílátù lọ ó sì tọrọ òkú jésù nígbà tí ó sì sọ ọ́ kalẹ̀ ó sì fi aṣọ àlà dì í ó sì tẹ́ ẹ sínú ibojì tí a gbé gbẹ́ nínú òkúta níbi tí a kò tí ì tẹ́ ẹnikẹ́ni sí rí ó sì ṣe ọjọ́ ìpalẹ̀mọ́ ọjọ́ ìsinmi sì kù sí dẹ̀dẹ̀ àti àwọn obìnrin tí wọ́n bá a ti Gálílì wá tí wọ́n sì tẹ̀lé e. wọ́n kíyèsí ibojì náà àti bí a ti tẹ́ òkú rẹ̀ sí nígbà tí wọ́n sì padà wọ́n pèsè ohun ohun olóòórùn dídùn òróró ìkunra àti tùràrí tútù wọ́n sì sinmi lé ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin. kẹrìnlélógún ẹsẹ̀ kínní títí dé ìkejìlá ní ìjọ kínní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ wọ́n wá sí ibojì wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀ àti àwọn mìíràn kan pẹ̀lú wọn wọ́n sì bá a àti yí òkúta kúrò lí ẹnu ibojì nígbà tí wọ́n wọ inú rẹ̀ wọn kò sì rí òkú Jésù Olúwa ó sì ṣe bí wọ́n ti ń ṣe ránranun kiri níhà ibẹ̀ kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n nígbà tí ẹ̀rù ń bà wọ́n tí wọ́n sì dojúbolẹ̀ àwọn áńgẹ́lì náà bi wọ́n pé èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin òkú kò sí níhìn yìí ṣùgbọ́n ó jíǹde ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì pé a kò lè ṣàì má fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ a ó sì kàn án mọ́ àgbélébù ní ìjọ kẹta yóò sì jíǹde wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì padà ti ibojì wá wọ́n sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún àwọn mọ́kànlá àti fún àwọn ìyókù Maria Magdalene àti Joanna àti Maria ìyá Jákọ́bù àti àwọn òmíràn pẹ̀lú wọ́n sì ní tí wọ́n ròyìn nǹkan wọ̀nyí fún àwọn àpọ́stélì ọ̀rọ̀ wọ̀nyí sì dàbí ìsọkúsọ lójú wọn wọn kò sì gbà wọ́n gbọ́ nígbà náà ni pétérù dìde ó súré lọ sí ibojì nígbà tí ó sì bẹ̀rẹ̀ ó ṣí aṣọ àlà lí ọ̀tọ̀ fún ara wọn ó sì padà lọ sí ilé rẹ̀ ẹnu yà á sí ohun tí ó ṣe. ìṣe àwọn àpọ́stélì orí kìíní láti ẹsẹ̀ kẹta títí dé ìkọkànlá àwọn ẹni tí ó sì farahàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú ẹni tí a rí lọ́dọ̀ wọn ní ogójì ọjọ́ tí ó ń sọ ohun tí í ṣe ti ìjọba ọlọ́run nígbà tí ó sì bá wọn péjọ ó pàṣẹ fún wọn kí wọn kí ó má ṣe kúrò ní Jerúsálẹ́mù ṣùgbọ́n kí wọn kí ó dúró de ìlérí baba èyí tí ó wípé ẹ̀yin ti gbọ́ lí ẹnu mi nítorí nítòótọ́ ni Jòhánù fi omi baptisi ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisi yín kì í ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ nítorí náà nígbà tí wọ́n sì péjọ wọ́n bi í léèrè pé olúwa láti ìgbà yìí lọ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 nígbàtí ẹ̀mí mímọ́ tí a ṣe ìlérí sọ̀kalẹ̀ sí orí àwọn ọmọ ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ sí sọ ìtumọ̀ ikú àti àjínde Jésù láìsí ìbẹ̀rù ẹ fi etí sílẹ̀ sí ara nǹkan tí Pétérù sọ ní àsìkò náà. Ìṣe àpọ́stélì orí kejì ẹsẹ̀ kẹrìndínlógójì títí dé ìkọkàndínní ogójì ǹjẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájúdájú pé Ọlọ́run ti fi Jésù náà tí ẹ̀yin kàn mọ́ àgbélébù jẹ Olúwa àti Kristi nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún Pétérù àti àwọn àpọ́stélì yòókù pé ará kí ni kí àwa kí ó ṣe pétérù sì wí fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín lé orúkọ jésù kristi fún ìdáríṣì ẹ̀jẹ̀ yín ẹ̀yin ò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ nítorí fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tí ó jìnnà réré àní gbogbo àwọn tí olúwa ọlọ́run wa ó pè. lúùkù sọ fún wa nípa nǹkan ìwúrí àti nǹkan pàtàkì tí jésù ṣe tí ó kọ ṣùgbọ́n ẹ̀rọ kásẹ̀tì yìí kò fún wa láàyè láti sọ ọ́ lẹ́kùnrẹ́rẹ́ àṣà àwọn àṣà àwọn ẹsẹ̀ bíbélì yìí láti fi agbára Jésù lórí èṣù ẹ̀ṣẹ̀ àti ikú hàn wá láti mú ìgbàlà Ọlọ́run wá fún wa. Nínú ìhìn rere tí a ti ọwọ́ Jòhánù kọ orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún àti ìkẹtàdínlógún ohun pàtàkì tí ọlọ́run ṣe nípasẹ̀ jésù yìí tí lùkù sọ fún wa ni a ṣe lérèfé pẹ̀lú ọ̀rọ̀ wọ̀nyí nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun nítorí ọlọ́run kan rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé là. nínú ìwé mìíràn ti májẹ̀mú titun ìwé ìránṣẹ́ pọ́ọ̀lù sí ìjọ ní róòmù a sọ fún wa bí a ṣe lè rí ìgbàlà àti bí a ti lè ṣe déédéé pẹ̀lú ọlọ́run nípa fífi ara wa fún Jésù Kristi ẹni tí Ọlọ́run yàn ní olùgbàlà ìwé Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lé Olúwa tí ìwọ sì fi gbàgbọ́ lí ọkàn rẹ pé ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí ọ̀kan ọkàn lí a fi ìgbàgbọ́ sí òdodo ẹnu lí a sì fi ìjẹ́wọ́ sí ìgbàlà